إلى يوم الدين أما بعد اللهم اغفر لنا ولشيخنا ولوالدينا ولجميع المسلمين قال الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه كشف الشبهات ولنختم الكلام إن شاء الله تعالى بمسألة عظيمة مهمة جدا يفهم بها مما تقدم ولكن نفقد لها الكلام لعظم شأنها ولكثرة الغلط فيها ولكثرة الغلط فيها فنقول لا خلاف أن التوحيد لا بد أن يكون بالقلب واللسان والعمل فإن اختل فإن اختل فإن اختل شيئا من هذا لم يكن الرجل مسلما فإن عرف التوحيد ولم يعمل به فهو كافر معاند ككفر فرعون وإبليس وأمثالهما وهذا يغلط فيه كثير من الناس يقولون إن هذا حق ونحن نفهم هذا ونشهد أنه لحق ولكن لا نقدر أن نفعله ولا يجوز عند أهل بلدنا إلا من وافقهم أو غير ذلك من الأعذار ولم يدري ولم يدري المسكين أن غالب أئمة الكفر يعرفون الحق ولم يتركوه إلا لشيء من الأعذار كما قال تعالى اشتروا بآيات الله ثمنا قليلا وغير ذلك من الآيات كقوله يعرفونه كما يعرفون أبناءهم فإن عمل بالتوحيد عملا ظاهرا وهو, وهو لا يفهمه أو لا يعتقده بقلبه فهو منافق وهو وهو شر من الكافر من الكافر الخالص وقوله تعالى إن المنافقين في الدرك الأسفل من النار وهذه المسألة كبيرة وطويلة تتبين لك تتبين لك إذا تأملتها في في ألسنة الناس ترى من يعرف ترى من يعرف الحق ويترك العمل به لخوف نقص دنيا أو جاه أو مدا أو مدارات لأحد وترى من يعمل به ظاهرا لا باطنا فإذا سألته عما يعتقده بقلبه فإذا هو لا يعرفه ولكن عليك بفهم بفهم بفهم آيتين من كتاب الله أولى أولهما قوله تعالى ولنختم كلامنا إن شاء الله تعالى بمسألة عظيمة يعني قريب رواية بمسألة eléyìí tó tóbi mọ̀hímà mọ̀hímà ti ń di tẹ̀lé tó sì pàtàkì gan tó fáwọn mímọ ọ̀kọ̀dà tá a lè ṣàgbóyè rẹ̀ nínú ìta sọ síwájú wọ́lákin lọ́fíìdù láhàkàlẹ́ àmọ́ ìdí àwọn ìrẹ́dọ̀ rẹ̀ ṣàníhà nítorí pé àwọn fẹ́ dá ọ̀rọ̀ rẹ̀ sọ nítorí bó ṣe pàtàkì tó olùkẹ́tìkọ́ tí lọ́gọ́lọ́ ti fi há àti pé àṣẹ ń látara rẹ̀ bí ọ̀rọ̀ náà di pé لا خلاف أن التوحيد لا بد أن يكون بالقلب واللسان والعين والعمل وني قصي يقول أنه كنت أكون توحيد أقول أنه أكا النور من شيء فإن استل شيء من هذا لم يكن الرجل مسلما التوحيد بس يسقى سكة كما وداسوي أنت ولد مسلم يو كل قطعة يدوس لك هو علينا هذا الشيء àbí kò sí ní ọ̀rọ̀ ẹnu ìwọ wà lọ́kàn àti iṣẹ́ ìwọ wà ní kò ìwọ kò àbí ọjọ́ wà lọ́kàn àtọ̀rọ̀ ṣùgbọ́n kò sí níṣẹ́ wọn ni ìtọ̀wọ̀n lè jẹ́ mùsùlùmí tó yẹ bí. fàyín àròfà tawhid wàlámì àmàlbíhì fọwọ́ káfẹ́ tó bá ma tawhid tí ò fi ṣiṣẹ́ ṣe wọn ní kẹfìrí ni mùhánidùn kafiràún wà ibìlí sùpàmìsàlì yìí wọn alágídí ni kéde kékeré lásán kékeré alágídí ó dà gẹ́gẹ́ bí fìràwọ̀ hmm, àti ìbílẹ̀ ìsọ̀rọ̀ sáré ìgbà nípa àfọ̀bọ̀rọ̀ yẹn kékeré sórí ọ̀rọ̀ pàpídì ni lẹ́yìn bá fi lè yẹ ẹsẹ̀ ńbẹ́ ó ti yẹ ẹsẹ̀ pa fáínálì náà nìyẹn ìgbẹ́ tí yorùbá ti jẹ́ mùsùlùmí kèfèrí ló jẹ́ so kèfèrí bákan náà sì ni wọ́n wọ́n kàn ya kèfèrí kàn ju àwọn lọ ni wọ́n yà gbére náà ni òyìn wá lè nírun gbà tó dé fìlà rò pé torí pé irú àwọn ṣíà yẹn ẹ kí wọ́n wọ́n gbàdúrà kan ló máa bá Abubakar máa bá àwọn sàbẹ̀ nǹkan kan ẹ gbàgbé ẹ gbogbo abala tàhídì kì í yé wọn kankan. kò sí èèyàn ní èèyàn ní dáa ní tàhídì kọ́ àwọn abúṣà àbí láíláí. ọlọ́run bó ti bá aṣẹ́ rẹ̀ jẹ́ kó tó lè máa sọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan kéèyàn lọ kásùn bá rẹ̀ ló jẹ́ ìmọ̀ ẹ̀kọ́ táwọn eléyìí máa ń kírun gan ni ibi ọ̀sán jù ní pé wọ́n ṣe àwọn kan ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ní kíláàsì àwọn kan ń kírun lọ́wọ́ mọ́sáàsì nínú ọ̀ràn yẹn ìdírù sì ń sùn. ìyẹn jáde bí oṣù bíbẹ́ bá àbí dẹ́rẹ́bà ọ̀sẹ̀ yìí ṣe ń sọ̀rọ̀ kan tó tó wá sọ́nù ọmọ kí ó tó sọ pé nígbà bá ká ṣùgbọ́n àgàn ní ara ọgẹ ọgẹ kí lọ́nà ká ṣùgbọ́n. <laughs> so orí ẹ eh, ẹni fàkàìfà ìdá tawallaytum an tusidu fil ard wa tuqatti'u arhamakum wọ́n ní wa yukhriju adghanakum fẹ́lú gàmà yìí. dọ̀gì yìí náà hatred ẹ fún tẹ ní fún ẹ̀sìn yẹn ọlọ́run gbogbo jáde àyèmọ̀ kan yín pa ẹ̀sìn yẹn ọlọ́run gbogbo wọn tó àṣírí yín so torí ẹ̀ torí ẹ̀ kéèyàn máa wò pé ẹni tó ní pọ́blẹ́mù tàhíd bóyá ó ní kò sí nínú iṣẹ́ òsì nínú kìnìún ní máa fojú kékeré wò rò wí so ló fi jẹ́ pé eh, wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní middle east báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kọ́lẹ̀ ló méjì di kékeré tí ọ̀mù lọ́ta pé ń kọ̀m̀pẹ́ à kófòrò ní ṣéèzì kófòrò ní yahudiya yahudiya ló lè bí shiism rọfídọ yahudiya náà ló bí torí ọ̀rẹ́ ni wọ́n kò sẹ́yìn kọrẹ a máa jà ọ̀rẹ́ a máa ní nǹkan tí ó fàjà láàrin wọn tí shia àti israel ọ̀rẹ́ ni iran àti israel they have so many things in common a máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ òye náà lójú rọrùn fáwọn share agents kíní ń kókọ wọn Mossad àbí nǹkan so wọ́n penetrate wọ́n infiltrate Iran dáadáa torí kí wọ́n jọ máa ń ṣe meeting wọ́n jọ máa àwọn olórí àwọn Iran wọn máa ń dì mọ́ àwọn Amẹ́ríkà àwọn Israel wọ́n dì mọ́ wọn lórí stage tipẹ́tipẹ́ kódà mo ní clip kan tí àwọn kan ṣe bí documentary ni lórí Shia nígbà kan tí mo sọ bẹ́ẹ̀ tó twenty five years ago bẹ́ẹ̀ pé kódà mo sórí sísẹ̀ mi ń gbà náà sòrò sẹ́yìn ẹ̀ tán fi ń sọ̀rọ̀ bòrò àwọn Shia sí burú tó kù ibẹ̀ yẹn mo ti ka ìtàn pé àwọn fatimiyya ní around twelve eleven ten century wọ́n lọ ja mọ́kà lógun wọ́n sì gbé ẹja lasuwad for twelve years ló ti wà ní karbala ló ti wà ní karbala wọ́n gbé ẹja lasuwad mọ́kà àwọn yẹn ń ṣe hajj láì sí ẹja mi for twelve years láti gbé lọ olórí mùsùlùmí kan ló wá jẹ tó wà lọ fi wàdà padà lọ gbé ayé làṣọ wa so tẹ́ bá ní opportunity wọ́n fẹ́ wọn ò fẹ́ kí mọ́kà wọ́n àtàkì mọ́kà àti mẹ́dínà tí ṣíyà opportunity so ní sáwọ́dí náà fi ń lo gbogbo agbára tí wọ́n tẹ́ wọ ọ̀nà tí wọ́n lè gbà pé kódà káwọn lọ gba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ kékeré láti protect tí ṣíyà bá gba tó bá control middle east àdáràn àdáràn ju Yahudi. ìlú islam dáràn ju kí yahudi ò tiẹ̀ lè rí gbà kò tí ṣe àbá lọ ní authority mẹ́rin tó yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ pé a sọ̀pọ̀tì ṣe ara o a ní sọ̀pọ̀tì kankan àwọn amọ̀bẹ́lọ̀ káwọn méjèèjì kí wọ́n kàn destroy ara wọn pé wọ́n ti pa spirit that ní káwọn ṣe àná ìrìn ìbílẹ̀ kọ́ńdé kọ́ńdé wọn ṣe àná lọ́wọ́ ká pa Netanyahu ká máa zògùn ká máa bọ́ǹbù lú wọn hàn so n gbọ́ report kan láàárọ̀ pé àwọn missiles Iran send sí Israel òòlù ẹ̀rí tí ó bá ti dé tó bá ti fẹ́ balẹ̀ yóò wà pín several hundreds. Uh-uh so uh, tó bá ti so wọn ò rírú ẹ̀ rí kọ́dà wọn ń wò pé àbí ń lọ kọ́ àbí. okay bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ogun ni so tó bá ti tó bá ti bẹ́ẹ̀ yóò kàn pèsè several hundreds so láti bá evade di defence system uh, ẹbí jẹ ẹ pé israel ọmọ keep àwọn casualty tí wọn ní báyìí hmm. nígbà tí bàjẹ́ ń bẹ̀ hundreds of buildings nígbà tẹ́yọ kan bá pín sí bí two hundred àbí one fifty mélòó ni kíní fẹ́ intercept bẹ́ẹ̀ so ó ti jẹ́ kí kíní dóòmù wọn àbí kíní iron dome àbí kíní mọ̀nkù eléyìí ó ti gbà náà eléyìí ó ti ẹ̀ṣẹ́ mọ́ kódà ìkan tí wọ́n jù sí tí Iran jù sí UAE tí wọ́n ní American base ní UAE wọ́n bà rádá kíní wọn kan jẹ́ wọ́n ní one point two billion dollars lẹ́yọ̀ kan kíní yẹn lẹ́yìn ju wọ́n ti wọ́n ti ju kódà wọ́n ya fọ́tò rẹ̀ wọ́n ti ju bọ́ọ̀mù ní ẹ̀dá bí bí satellite dish lábàrà kàkàrà yìí o tó several kilometres away ló lè yóò máa yóò fi lọ yóò fi máa detect threats wọ́n ti ju kíní lu wèrè ètò fẹ́ máa detect threats so wọ́n ní kíní ẹ̀dẹ̀kan bí one billion one billion dollars kíní ẹ̀yọ kan yẹn àwọn ọmọ yorùbá ẹ̀ ní ìwọ̀n ti sọ àdúrà tá a mọ̀ sí nìkan mọ̀ bá orí táwọn náà fẹ́ ṣe ní ẹ̀yìn lọ dá wà lára ní bídúdé kọ́ńtì tẹ̀yìn wà ń bẹ̀ kò sí kankan tó lé sórí so àdúrà tá a mọ̀ sí nìkan lọ pé àwọn méjèèjì kan ti fi wọn fún ìṣe ara wọn àní di kọ̀ǹtólà lo ìran láti láti káwọ amẹ́ríkà kù ní middle east tí o sì fúnra náà láǹfààní àti expand ah, àlàáfíà wà wá àlàáfíà wà wá torí tí Iran bá lọ ní sáìtọrọ tó bá lọ ní authority ilẹ̀ kódà wọn kí ni àwọn wà mọ́kà àti Medina nù bá ti ṣe à bí kò síbi tí Iran lọ wọ́n establish ṣe é síbẹ̀ so support wọn fáwọn Hamas Hamas fèsì ṣíìsì gbọ́dọ̀ ìlú Sunni ni wọ́n nípìnlẹ̀ wọ́n ti fèsì ṣíìsì báyìí àwọn Hezbollah àwọn ṣíà làwọn yẹn àwọn product àwọn Iran náà dẹ̀ so support ẹ̀rí káwọn náà wọ́n support Northern Afghanistan against Southern Afghanistan báyìí so ẹnìkan ń pè mọ́ríkì nìkan láàárọ̀ ìjọ ẹgbẹ́ ìkan náà àfáwọn sọ wípé ó ní ajá Netanyahu ó ní Amẹ́ríkà o Netanyahu o Israel o ó dáa ju Abubakar àti Abubakar lọ pé ajá Netanyahu ó dáa ju Abubakar lọ ọmọ fídíò clip tí bá wá péjì ẹ ní mo ti láwọn so sáwọn dára wọn àwọn afẹ́rẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sọ bí gbà pé a. Ah, wọ́n sọ gan pé ọmọ ìyá wa ọmọ ìyá yín ní ṣíà òyìnbó tí àlùmọ̀kan bá ti jókòó nínú àwọn èèyàn torú gẹ́gẹ́ ni pé àwọn èèyàn ní mẹ́sìn but everybody wants to talk gbogbo èèyàn sáfẹ́ sọ sí dímbẹ́lẹ̀ sí dáná kí èèyàn sọ̀rọ̀ àyẹ́kọ́ ọmọ òwúrọ̀ kọ́ mọ́gbọ́n táwọn àfọwọ́ sọ. wọ́n ní وأمثالها وأمثالهما أبي وهذا يغلق فيه كثير من الناس يقولون هذا حق ونحن نفهم ọ̀pọ̀lọpọ̀ mọ́sá ìsẹ́ńbẹ̀ wọ́n ní òótọ́ lẹ sọ ń tòótọ́ wọ́n ní àwa náà sì gbọ́yé ọ̀nà ṣáàdáàdà náà fọkà jẹ́rìí kó lòdòdì wọ̀là kébìnà láàdá tó dérò ànàfà aláwo wọ̀lá ẹjú ìlà àdì bẹ́lá dìnnà ṣùgbọ́n àwọn oníkápá rẹ̀ a establish ọ̀rọ̀ yẹn bákan náà lọ́dọ̀ àwọn aráàlú wa a lè establish nǹkan kan àyàfi nǹkan tó bá ṣe déédéé àbí ká ṣe nǹkan tó tẹ́ àwọn aráàlú wa lọ́rùn ìyẹn kí wọ́n lè pe àtàwọn ní pé ẹni tí ò bá ti ẹni tó bá mọ̀tà tí ò wá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ abdulshakur òkè mọ̀ pé mohanid ni gẹ́gẹ́ bíi fìlànà àti iblis wọ́n lè ka àwọn náà mọ̀ ṣùgbọ́n àìdúgbò ọgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wa ò ní gbọ́ yí báwọn àti nǹkan tó bẹ́ẹ̀ nú àwọn àwùjáre ọ̀làmì adìrẹ miskin wọn nírú ẹni bẹ́ẹ̀ aláìní dábàá miskin olóba ìtumọ̀ olódò anna ghaliba aimati kufur ya'rifuna al-haqq ipò tó pọ̀ jù náà àwọn olórí àwọn kèfèrí wọn mọ òdodo wà lam yatrukuhu illa li shay'in min al-'azab ìdí náà fi ń fi òdodo rẹ̀ tí wọn tẹ̀lé náà ni pé wọ́n lè rí kan àbí kejì àbí kama qala ta'ala bọ́lá bá sọ pé ishtaraw bi ayati llahi thamanan qalila torí ọ̀rọ̀ ilé ayé tó kéré fi ra ọ̀rọ̀ ọlọ́run ọba mo tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run òbẹ̀rẹ̀ ìdálẹ́gà mi la yá ti kàkọ́ lè yí àtàmì náà àyà tọ́lọ́ bá sọ pé yàrífóònà ó kàmá yàrífóònà àbí wọ́n mọ òdodo ọ̀rọ̀ ọlọ́run ọba ju bí wọ́n ṣe mọ lẹ́sẹ̀ dáwọn ọmọ wọn lọ́pọ̀ lọ sẹ́yìn fẹ́ẹ́ má dọ́mí yẹn mọ̀ tó bá sọ̀rọ̀ báyìí pé ah, Abdullahi kọ́ nìyẹn ni fain amila bi tawhid amila ọ̀hìn tó bá ṣiṣẹ́ pẹ̀lú tawhid lè tó

تتبين لك ذات عملتها والمسألة يطبي أسكو يهس يطوبار النص في أسئلة الناس ترى من يعرف الحق ولا يترك عملا أولا تدل جملة في تسكو تيلو لخوف نقص الدنيا تنبر في ìjẹ́lébọ́ ọ̀jáhìn àbí ìdílé wọmi lọ́dọ̀ àwọn èèyàn kan. ọ̀dà àbúfẹ́ máa sí ẹ̀rẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú àwọn èèyàn kan. lórí ẹni fi wá ní tó mọ̀ náà sì kò fa mara láre wàtàrà ọmọ ìyá amal bí i ọwọ́ ìran dábàá tí náà fáìdà sàtàwó àmà yàtà kì í lè kọ́lbí fáìdà wà láyà àrífòfò òrẹ́ lómi tí ó máa ṣe nǹkan ẹ̀sìn tó hàn kò ní sí ń kò bá bi léèrè pé kí ló gbà lérò fáìdà wà láyà àrífòfò ọwà rí pé ní tó lóun yẹn gan ní gbangba yẹn kò mọ́. ولكن عليه عليك بفهم آيتين من كتاب الله ẹdùrí ẹ o gbọ́dọ̀ gbọ́ àyàn méjì yé nínú ìṣẹ̀lẹ̀ Ọlọ́run ọba sọ Thank you.